timoteo kínní orí kẹfà. kí gbogbo àwọn tí í ṣe ẹrú lábẹ́ irú máa ka àwọn olúwa tí ó ní wọ́n yẹ sí ọlá gbogbo kí a má bàa sọ̀rọ̀ òdì sí orúkọ ọlọ́run àti ẹ̀kọ́ rẹ̀ àwọn tí ó sì ní olúwa onígbàgbọ́ kí wọ́n má ṣe gàn wọ́n nítorí arákùnrin ni wọ́n ṣùgbọ́n kí wọ́n túbọ̀ máa sìn wọ́n nítorí àwọn tí í ṣe alábàápín iṣẹ́ rere wọn jẹ́ onígbàgbọ́ àti olùfẹ́ nǹkan wọ̀nyí ni kí o máa kọ́ni kí o sì máa fi gbani níyànjú bí ẹnikẹ́ni bá ń kọ́ni ní ẹ̀kọ́ mìíràn tí kò sì gba ọ̀rọ̀ tí ó yè kooro àní ọ̀rọ̀ Jésù Kristi Olúwa wa àti ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ó gbéraga kò mọ nǹkan kan bí kò ṣe ìfẹ́ ìyàn jíjà àti ìjà ọ̀rọ̀ nínú èyí tí ìlara ìyà ọ̀rọ̀ búburú àti ìrò búburú ti wá ọ̀rọ̀ àyípo àwọn ènìyàn ọlọ́kàn èérí tí kò sí òtítọ́ nínú wọn tí wọ́n ṣe bí ọ̀nà sí èrè ní ìwà bí ọlọ́run yẹra lọ́dọ̀ irú àwọn wọn nì ṣùgbọ́n ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni nítorí a kò mú nǹkan wá sí ayé bẹ́ẹ̀ ni a kò sì lè mú ohunkóhun jáde lọ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 wọ́n sì fi ìbìnújẹ́ púpọ̀ gún ara wọn ní ọ̀kọ̀. ṣùgbọ́n ìwọ ènìyàn Ọlọ́run sá fún nǹkan wọ̀nyí kí o sì máa lépa òdodo ìwà bí Ọlọ́run ìgbàgbọ́ ìfẹ́ sùúrù ìwà tútù máa ja ìjà rere ti ìgbàgbọ́ bí ìyè àìnípẹ̀kun mú nínú èyí tí a gbé pè ọ́ sí tí ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí púpọ̀ mo pàṣẹ fún ọ níwájú Ọlọ́run tí ń sọ ohun gbogbo di àyè àti níwájú Jésù Kristi ẹni níwájú Pọ́ńtìù Pílátù tí ó jẹ́rìí ìjẹ́wọ́ rere kí ìwọ kí ó pa òfin mọ́ ní àìlábàwọ́n ní àìlẹ́gàn títí di ìfarahàn Olúwa wa Jésù Kristi èyí tí yóò fi hàn ní ìgbà tirẹ̀ ẹni tí í ṣe olùbùkún àti alágbára náà kan ṣoṣo ọba àwọn ọba àti olúwa àwọn olúwa ẹnìkan ṣoṣo tí ó ní àìkú tí ń gbé inú ìmọ́lẹ̀ tí a kò lè sún mọ́ ẹni tí ènìyàn kan kò rí rí tí kò sì lè rí ẹni tí ọlá àti agbára títí láì ṣe tirẹ̀ àmín kìlọ̀ fún àwọn tí ó lọ́rọ̀ ní ayé ìsinsìnyí kí wọ́n má ṣe gbéraga bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ àìdánilójú bí kò ṣe lé ọlọ́run alààyè tí ń fi ohun gbogbo fún wa lọ́pọ̀lọpọ̀ láti lò kí wọn kí ó máa ṣoore kí wọn kí ó máa pọ̀ ní iṣẹ́ rere kí wọn múra láti pín fúnni kí wọn kí ó ní ẹ̀mí ìbákẹ́dùn kí wọn kí ó máa to ìṣúra ìpìlẹ̀ rere jọ fún ara wọn de ìgbà tí ń bọ̀ kí wọn kí ó lè di ìyè tòótọ́ mú Tìmótíù ṣọ́ ohun tí a fi sí ìtọ́jú rẹ yà kúrò nínú ọ̀rọ̀ asán àti ìjiyàn ohun tí a ń fi èké pè ní ìmọ̀ èyí tí àwọn ẹlòmíràn jẹ́wọ́ rẹ̀ tí wọ́n sì ṣìnà ìgbàgbọ́ kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú rẹ àmín. Ah,